الله أكبر في شفاه سحب تجه وهو المهين على رجاء مقصد لا تقذفوا الشريعة نسمع وعلى مقولة لكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستكي بالمسند أو بالحديث المستكي بالمسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ọlọ́run ọba ṣe fún wa tí ó ga jù òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa kọ́lọ́ mọ́jì ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ́run kópa wá pẹ̀lú ìjẹ́ mùsùlùmí. kọjá kí ìjẹ́ mùsùlùmí kó wúlò fún wa nínú sàárè kọlọ́run jẹ́ kó wúlò fún wa ní gbangba ta alkiyama ọlọ́run kó sábàbí a fi jẹ ẹni gbogbo àwọn oore tó kù adúpẹ́ rẹ̀ fún ọlọ́run oore àlàáfíà kọlọ́run kó ṣàlékún àlàáfíà wa ìfọ̀kànbalẹ̀ ní agbègbè adúpẹ́ rẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́run kó tó bá ṣe sí agbègbè wa yìí gbogbo àwọn ààyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ kọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn oore tó kù àdúpẹ́ rẹ̀ fọlọ́run kọlọ́run kó gbà ní kó gba náà ní ọwọ́ wa kó tó wá ṣe àlékún oore fún ẹnì kọ̀ọ̀kan wa. ìbára wa sọ̀rọ̀ èyí tí a bá wa sọ ní àná òun náà ni a kọ́kọ́ ṣàlàyé ẹ̀ fún wa súrà tí a wà òun náà ni súrà tó tọ́ a Quran twenty òun náà ni súrà tí a wà àwọn àyàtì tí a kà lánàá ó bẹ̀rẹ̀ láti one hundred and eight sí one hundred and thirteen òun náà ni a máa kọ́kọ́ ṣàlàyé ẹ̀ kó di pé a máa bá tẹ̀síìrì títí òní lọ abẹ́lọ́run kí ọlọ́run bá kó sọ ìbánisọ̀rọ̀ náà di ìrọ̀rùn kò ṣe ní nǹkan tí èmi àtẹ̀yìn ó fi rí ẹ̀san níwájú ọlọ́run náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa yí pé àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní gbangba ta alkiyama nínú sọ́ọ̀tù tọ́ a one hundred and eight ọlọ́run ní yawma idin ọjọ́ tí wọ́n fa nǹkan sínú fèrè ọlọ́run á sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní gbangba ta alkiyama ọlọ́run nígbà tí wọ́n bá fọn nǹkan sínú fèrè tán. ọlọ́run ní gbogbo ọmọ ènìyàn pátáyáyá àbí gbogbo ẹ̀dá ọlọ́run pátáyáyá yàtẹ̀bìwúnà dáa ìyá gbogbo wọn ni wọ́n tẹ̀lé olùpèpè náà tá olùpèpè náà ó náà ní Israfil kò sẹ́nìkan tí ó wàá ṣagídí pé òun ò tẹ̀lé ìpèpè náà tí ó wàá lóun jẹ́ nǹkan kan kò sẹ́ni náà so díẹ̀ bá rí kó jẹ́ gbogbo wọn ni ó tẹ̀lé ìpèpè náà láìwájàlá ọlọ́run tí wọ́n á fi díẹ̀ múlẹ̀ wípé ìsẹ̀rí níbi ìpèpè náà kò ní máa ṣẹlẹ̀ kéèyàn ṣẹ́rí lọ́dọ̀ ẹni náà pé mi tẹ̀lé ìpèpè rẹ ọlọ́run ni kò lè ṣẹlẹ̀ láéláé náà. وخشعت الأصوات للرحمن ìgbàgbọ́ wa bá wa kójọ sí àyè ìdájọ́ ọlọ́run gbogbo ohùn gbogbo ẹ̀ ni ó pa lọ́lọ́ọ́lọ́ gbogbo ohùn ni ó dákẹ́ lirahman nítorí pé ọlọ́run ọba fẹ́ ṣèdájọ́ ọlọ́run ọba fẹ́ wá láti wá ṣèdájọ́. so gbogbo àwọn tó bá wà gbogbo ẹ̀ pa lọ́lọ́lọ́ ni a lè sọ fún aráàlú yìí pé ìbẹ̀rẹ̀ nìyẹn ọlọ́run bó tí wàá ṣèdájọ́ ohun ọ̀kọ́ pa lọ́lọ́lọ́ náà tó bá yá àwọn yóò tún padà máa sọ̀rọ̀ wọ́n tún padà máa sọ àwọn nǹkan kan náà. fàlà àtàzímọ̀ ìlà àmsà. ọlọ́ni fàlà àtẹ̀símọ̀ ìlà àmsà ọlọ́ni wà nàbí tó o bá wà láàyè yẹn níjọ́ náà ààyè yẹn bó o ti wà ń bẹ̀ láàyè yẹn níjọ́ náà o ò ní máa gbọ́ nǹkan kan ju ìlà amsa àwọn ohun èyí tó jẹ́ wípé ó pamọ́ gan kí náà làwọn ohun téèyàn máa gbọ́ bíi kẹ́nìkan rọra movement kò lè má ní ohun títí ẹ̀ náà so èèyàn múfù sọ́run tún èèyàn múfù sósì èèyàn gbẹ́sẹ̀ èèyàn ṣe gbogbo ẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa jẹ́ nǹkan tí ó máa jẹ́ ohun tí ó kù nìyẹn ṣùgbọ́n ohun tí ó máa jáde báyìí lè sí níwájú ọlọ́run náà. yọ̀ọ̀mà ìrìnlá tẹ̀fọ́ ṣàbà àtòrílà ìrìnlá ọlọ́run ní yàwùmá ìdìn ọjọ́ tọ́lọ́run ọba máa ṣèdájọ́ yìí ọlọ́run ní látàǹfà òṣàfà àtùn ọlọ́run ní ọjọ́ tó lọ́wọ́ bá máa ṣe ìdájọ́ yìí o kò ní í sí pé ìpẹ̀ ṣíṣe kò ní sàǹfààní kẹ́nìkan fẹ́ sọ wípé mo fẹ́ bálágbájá bẹ̀bẹ̀ ọlọ́run ní kò ní í sàǹfààní ọ̀nà tí ó wàá gbà sàǹfààní ni ọlọ́run abẹ́ sọ yìí náà. ìlànà ìyàdínà lọ́wọ́ rọ̀ ẹni tí ó bá sí pẹ̀. ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní wípé ibinu lord ìyọ̀ǹda ọlọ́run ọba ni ó wà fẹ́ tí ó bá ṣìpẹ̀ ẹnìkan ò kan lè jáde fún fẹ́ ṣìpẹ̀ láìsí yọ̀ǹda ọlọ́run ọlọ́run ni ó yọ̀ǹda fún ẹni tí ó bá ṣìpẹ̀ ó jẹ́ ànábí ọlọ́run ni o ó jẹ́ ni o ó jẹ́ ni o ọlọ́run ni ó yọ̀ǹda fún tí ó bá wá gbà náà. ọlọ́run ọba ni ó chúùsì ọ̀rọ̀ tí ó sọ fún rọ́dí ni pé ó máa chúùsì ọlọ́run ọba ó ti máa chúùsì fẹ́ni yẹn sísọ̀rọ̀ ní tí ó sì sọ ọlọ́run ó ẹ̀fún àṣàlàyé fún ìpè àwọn nǹkan mẹ́ta ló kó sínú alákọ̀ọ́kọ́ ni ìmínúlá ìyọ̀ǹda ọlọ́run ìkejì ni ọlọ́run ó yọ́nú sí ẹni tó fẹ́ ọlọ́run náà ni ó tún sọ pé ẹlé ẹni tí ó sìnkú fún ni ọlọ́run sì tún gbọ́dọ̀ jẹ́ pé ẹni yẹn ó ti yọnu sí i tọ́lá ọba yọnu sẹ́ni yẹn kò sí ẹni yẹn lè ṣègbè fún láíláí lórí ẹgbẹ́ ló bá kú ní kèfèrí kò sẹ́ni yẹn kan tó lè ṣègbè fún ọlọ́run náà ò lè tú sí gbẹ́kẹ̀ ló ṣègbè fún láíláí sọ lórí jẹ́ pé ìyọnu ọlọ́run ọba yóò wà fẹ́ tí ó ṣìpẹ̀ ìyọnu ọlọ́run ọba ó sì wà fún ẹni tá a fún náà. يعلم ما بين أيديهم وما خلفهم ọlọ́run ọba yìí tá à ń pè ní arahman yàlámù máa bẹ́yìnà àìdí ìm gbogbo ohun tí ó ṣẹlẹ̀ láti gbangba àtàlìkìámà tí a fi dénú àlìjánná tí ó máa ṣẹlẹ̀ lọ ọlọ́run nìkan ló mọ gbogbo ẹ̀ kò sẹ́ni ẹ̀kan tó lọ ọlọ́run wa ni wà máa kọ́ nífà fún gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kọ́láhùn tó wá máa dájọ́ gbogbo àwa tá a gbogbo ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ọlọ́run mọ gbogbo ẹ̀ tán yányá wa mọ̀ ń bẹ̀ ìwọ̀n fún wa lánàá so ẹlẹ́yìn sọ fún wa pé gbogbo mà pátá yányá ọba mọ̀ náà. bí tó ọlọ́run wa ní wọlá ìtúnà bí ìlmà ọlọ́run ọba ìwà ní gbogbo àwọn ọmọ ènìyàn àmọ́ ọlọ́run ìtọ́lọ́run kẹ́ka mọ̀ nípa àwọn lásán la so ìdófin àánú kùránì òun la la lẹ́yìn rẹ̀ a lè ní ah, mo mọ̀ yàrá ọlọ́run kọ́ lẹ́nu sọ ọlọ́run mo ìṣẹ́ dẹ́yìn kankan sọ pé òun mọ gbogbo nǹkan tó ń rọ kiri ká nàm. wàhálà tí lójú nínú àyẹ̀kọ́ ọlọ́run ní gbangba táàlì kìámà gbogbo fèsì ẹni tí bá ń bẹ ní gbangba táàlì kìámà anat gbogbo rẹ̀ ni ó yẹpẹrẹ ó jẹ́ ànábì ọlọ́run ni ó ó jẹ́ màláìka ni ó. gbogbo ẹni tó wà ní gbogbo wọn fèsì wọn yẹpẹrẹ torí wọn kí ló yẹpẹrẹ lèlè hajj ọlọ́run á mú orúkọ tó tóbi ọlọ́run bá tún mú wa ọ̀nà ní alẹ́ hajj ọba tó jẹ́ ọba abẹ̀mí tí ikú ò ṣáájú ẹ̀ ìbẹ̀rẹ̀ fún ọba tó pé ikú ò lè wá lẹ́yìn náà láéláé so ọlọ́run ọba yìí náà ni gbogbo ojú yóò tẹríba fún alikọjú ọba tó ṣe pé kò ní bùkátà sí nǹkan kan nínú tó dá gbogbo tó dá náà ní bùkátà sí òun náà ni alikọjú so àwọn gbọ́dọ̀ méjèèjì èèyàn máa fi bẹ lọ́hùn òṣìṣẹ́ ọlọ́run ọba náà máa fi bẹ lọ́hùn pé yà áyú yà kọjú lóra mẹtíkà àti àdìkàwá ní ìsìnkú àdìfún wa mú. وقد خاب من حمل ظلما ọlọ́run ní tó bá di ìjọ gbẹ̀ngà kìámà ní gbangba tá a kìámà màní amala zulima ẹni tó bá ru ẹ̀ṣẹ̀ sórí tó yẹ pé ẹ̀ṣẹ̀ ló gbé sórí ní gbangba tá a kìámà wà kọ́ọ̀bà ẹni yẹn ti pàdánù ó ti ṣòfò fún ríru ẹ̀ṣẹ̀ rẹ̀ sórí ó ti pàdánù náà. يعمل من الصالحات وهو مؤمن ومن يعمل من الصالحات ẹnikẹ́ni tó bá wá jẹ́ wípé dáadáa tá a ní kí wọ́n ṣe láyé yamal bada sọ̀lẹ̀ art ó wá ṣe díẹ̀ nínú àwọn dáadáa tá a ní kí wọ́n ṣe tí dáadáa yẹn dẹ̀ jẹ́ àtẹ̀wọ́gbà tó a jẹ́ pé ìgbà tó ń ṣe wàhùwà mu'min kò di ya ẹlẹ́bọ̀n náà kò ti ṣe nǹkan tó máa mú jáde kóònù ẹ̀sìn tọ́lọ̀ wa gba dáadáa náà lọ́wọ́ rẹ̀ ọlọ́ni ẹni tó bá ṣe dáadáa fàlàyà kọ́ fún. ọlọ́ni wàláyà kọ́ fún dùnmọ̀ ìwé ẹni bẹ́ẹ̀ kó má bẹ̀rù àbòsí kí làwọn afọ́ntẹ̀p sí ni túmọ̀ àbòsí sí òun náà ni pé ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ kí wọ́n wá lọ kó sórí ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run bó ṣe bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣe alábòsí rárá ẹ̀ṣẹ̀ téèyàn ọ̀wá ṣẹ̀ kọ́ lọ́wọ́ agbé sórí ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run kẹ́ni yẹn ó mọ̀ retí ẹ̀ rárá so lẹ́yìn wá gbà náà wà lá adimán dáadáa tó ṣe kọ́ wá ní ẹlọ́yọ díẹ̀ nù ẹ̀ àfẹ́kọ́jẹ́ ní àlìjẹ́ náà ọlọ́run kẹ́ni yẹn ó mọ̀ retí bẹ́ẹ̀ nà kó mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nà àti dòrò ẹ̀kọ́. Òkèlálíkà Zẹ́línà òkúrò ẹ̀nà ọ̀rọ̀dẹ́yà. Ọlọ́ni nítorí pé èèyàn yóò pín sí méjì ní gbangba tálíkìámà àwọn kan ó jẹ́ ní àlìjánná àwọn kan ó jẹ́ ní iná tí wọ́n pàdánù Ọlọ́run nítorí eléyìí anzalina ukafu tó wà náà ẹni pé lè dáàlìkà wà lè dáàlìkà nítorí eléyìí òun náà la fi sọ kùránì kalẹ̀ àròbí yan àní kó jẹ́ èdè lárúbáwá ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé èdè lárúbáwá òun ni tá a bá fẹ́ ṣàlàyé nǹkan òun ló gbáàyè púpọ̀ jù nínú gbogbo èdè òun ló sì lè ṣàlàyé nǹkan dáadáa jù nínú gbogbo èdè ló jẹ́ pé ọ̀rọ̀ tá a sọ sínú ẹ̀yìn ọ̀rọ̀ tó gbáàyè ni tẹ́gbẹ́tẹ́ bá lè lórí dáadáa yóò lè gbọ́ dáadáa. ó dẹ̀ tún clear dáadáa ògbéde lárúbáwá a máa yanrantí láti fi ṣàlàyé nǹkan dáadáa sọ̀rọ̀ ọlọ́ni àwa ṣe kùránì ní èdè lárúbáwá kó lè bá a jẹ́ pé ó yé ẹnìkọ̀ọ̀kan wa náà. وصرفنا فيه من الوعيد لعلهم يتقون ọlọ́run nínú kùránì sọ̀rọ̀fúnà badal wa'id a oríṣiríṣi àwọn ìlérí ìyà a lóríṣiríṣi sínú kùránì ọlọ́run nítorí ẹ̀ làwọn ọlọ́run ọba fi fi sínú kùránì láti lè máa ṣe ìdẹ́rùbà fọ́mọ èèyàn kó má bàa pàdánù àlìkíámà òun làbí ṣe síbẹ̀ ọlọ́run a rìpíìtì àìmọye nítorí pé kí ni o ká má bàa pàdánù ọlọ́run a wá ṣe síbẹ̀ díẹ̀ nínú àwọn àlérí ìyà ọlọ́ni aṣọ sínú Qur'an kó ló bá jẹ́ pé a lè sá kúrò níbi tí ó lè jẹ́ àjíyà wájú ọlọ́run náà. لعلهم يتقون أو يقدس لهم لعلهم ọlọ́run dàbí ṣe bẹ́ẹ̀ làálà lọ́dọ̀ ọlọ́run kì í ṣe pé rọ̀jà nǹkan lọ́dọ̀ ọlọ́run tààkì kù ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ nítorí pé kò sí èméjì ń bẹ téèyàn bá ti ń rí ìbẹ̀rẹ̀ ìjìyà ọlọ́run ní yàtàkù àwọn ọmọ èèyàn bẹ̀rù ọlọ́run bá ti ń rí ìjìyà torí ẹ̀ tí wọ́n bá ti ń ka nǹkan ìjìyà fún wọn ọlọ́run ni wọ́n máa bẹ̀rù ọlọ́run látara rẹ̀ a ò yí òun ní sọ́wọ́ tí wọ́n bá ti ń kà á fún wọn yóò di sùlá òun yóò máa mú ṣẹlẹ̀ fún wọn ìlé máa ọlọ́run ìlé máa ìyá ọlọ́run so èlé máa rántí pé àwọn ní ọjọ́ kan táwọn ó dùn níwájú ọlọ́run táwọn ó máa jí rẹ̀ bẹ́ẹ̀ táwọn máa sọ gbogbo nǹkan táwọn bá ṣe láyé tí ó dẹ̀ bẹ́ẹ̀ àwọn ó dẹ̀ lọ pàdé ẹ̀san rẹ̀ lálùkì àmà kó lè bá àmà jẹ́ nǹkan tí ó máa ran wọn létí òun náà ni ọlọ́run ọba fi gbé lórí ṣàlàyé àwọn ìjìyà tó oríṣiríṣi sínú Al-Qur'an Karim sórí tí a bá tafsir dé ní àná so lónìí a máa bẹ̀rẹ̀ láti bí aya one hundred and fourteen òun náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀sí lórí kọ́lọ́n kó sọ́dọ̀ ọ̀run. Nam. A'udhu billahi minash shaytanir rajim. Fata'ala Allahu al-mulkul haqq. Wa la ta'jal bil Qur'an. Fata'ala Allahu al-mulkul haqq. ولا تعجل بالقرآن من قبل من قبل أن يقضى إليك وحي وقل رب زدني علما ويقول عيدنا إلى آدم من قبل فنسي ولن نجد له عزما فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú súrọ̀ tuntun a aya one hundred and fourteen ọlọ́ọ̀ni fata alalọ́ọ̀hù alimaliku hapkù. fata alalọ́ọ̀hù alimalikulẹ̀ hapkù. ọlọ́run ọba ó ń ṣàlàyé ara rẹ̀ fún wa ọlọ́ni ta alọ́lọ́ọ̀hù kálíbà máa títóbi ọlọ́run ọlọ́run ọba yìí ta ààlà ọba tó ṣe wípé òun ló ní gbogbo gíga pátáyáyá ọlọ́run ló ní so gíga ọlọ́run ọba ọlọ́run ló ní bìdáàtì pẹ̀lú pé tá a bá níbo lọ́lọ́run wà ibi tọ́lọ́run ọba wà òun náà ni ibi tó wà lẹ́yìn ìgbà tó jẹ́ wípé gbogbo aris gbogbo sẹ́mà méjèèje àti parí ẹ̀ lẹ́yìn sẹ́mà méje gbogbo àwọn nǹkan míì nínú àdìsí tó yẹ pé ó tún fìdí múlẹ̀ odò míì tún wà lẹ́yìn sẹ́mà méjèèje so gbogbo nǹkan tó wá wà gbogbo ẹ̀dá ọlọ́run pátá yẹn yẹn gbogbo wọn wọ́n wà nísàlẹ̀ ọlọ́run nìkan ló wá lé téńté sórí gíní o sórí ẹ̀dá rẹ̀ ó ní ìgbàgbọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní o gbọ́ sọ pé ọlọ́run ọba gbogbo àyè ló wà ọlọ́run ọba gbogbo nǹkan pátá yẹnyẹn bó ti wà wájú ọlọ́run ni tí ń wo gbogbo ẹ̀ báyìí ṣùgbọ́n bí ọlọ́run ọba wà òun náà nìkan ni o ibi tí gbogbo ti ń jẹ́ ẹ̀dá tó parí sí lókè òkè ibẹ̀ lọ́wọ́ bá wa wà so ọlọ́wọ́ àwọn gbogbo nǹkan báyìí bàtà yanyan ìkankan òkú òní abẹ́ ìkáwọ́ ọlọ́run gbogbo gàgà táwa ní gbogbo ilé ìkéṣe gàgà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ọlọ́run kan gbogbo ẹ̀ ní níre kété lọ́lọ́run gbogbo ẹ̀ inú rẹ̀ lẹ̀ kéṣe gàgà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ lọ́run bá ń wò rẹ̀ kété so lóbi jẹ́ pé ìgbà tí ìkànnì àwọn ẹrúbìnrin kan tó ṣe ọlọ́run bá ń béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ wípé ayé náà lọ ìbúrò ọlọ́run ọba wà ọwọ́ ni ọlọ́run ọba ń bẹ níbi òkè téńté sánmà òṣìṣẹ́ ọba sọ fún ọ̀gá rẹ̀ wípé bọ́kùn lọ́rùn rẹ̀ fa iná àmọ́ òmìnira ẹrúbìnrin yìí ó mú òmìnira gidi ni so ọlọ́run ọba ga ju gbogbo tó ń dá lọ pátá yẹn so agbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ bí dáàtì ọlọ́run bá ga jogbo lọ. lẹ́yìn wá gbà náà bí sípà tá a bá fi nǹkan kan ròyìn ọba kò sí ẹnìkankan tí ròyìn tiẹ̀ lè súnmọ́ ọlọ́run láéláé tá a bá sọ ọba ọba ọlọ́rọ̀ ni wá ní àwọn yẹn náà lówó tó lówó kọ́ wá ní pé à eléyìí gẹ́gẹ́ súnmọ́ ọ̀dọ̀ ọlọ́run ara o ta á lọ lọ ìròyìn ọlọ́run kọjá gbẹ́gẹ́nìkan kẹ́ á máa fẹ́ nìkan súnmọ́ ẹ̀gbẹ́ rẹ̀ pé nípa nkankan lọ́lọ́run jẹ́ nkankan káàlà abẹ́ bí nkankan súnmẹ́gbẹ́ ọlọ́run pẹ̀lú ẹ̀ làyìnlá tó wọ́n bá pe ẹ̀rọ oníṣùúrù kọ́ wá ní à ẹnìkan sì ń bẹ ládùúgbò wa oníṣùúrù bàjẹ́ à wà á lè gbé sùúrù rẹ̀ kọ́ wá gbé sẹ́gbẹ̀ẹ́ tìkí ni o sọ́gbẹ́ lọ́lọ́run so sùúrù tó ní ó níbi tó ma sọdọ́ wa lẹ́yìn tí ó tán ní sùúrù yẹn yọ ṣèkínní ṣùgbọ́n ọlọ́run ọbẹ̀ ìsọba téèyàn máa ń tán sùúrù ìgbà tí ó pa nǹkan rẹ ó ti fàsìkò sí ìgbà tí máa pa kínní rẹ òun tí ọba apá gbogbo kẹ́ni bàbá bàbá wọn bẹ ìwọ kèfèrí ìgbà tí máa pọ̀ rẹ nì kó kèfèrí yẹn wọn apá gbogbo mùsùlùmí kan run tó bá wọn ní ìgbà rẹ yóò tún máa gbádùn ni yóò tún máa jayé lọ ní tiẹ̀ <laughs> gbogbo mi yóò sì gbárùn yóò sì máa jayé lọ ọlọ́run àsìkò rẹ̀ ò tí tó so owó ọbọ̀ sùúrù lọ́lọ́run àlẹ́ gbé sùúrù ẹnì kankan nù ọmọ èèyàn káwá gbé sẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́run so ló jẹ́ pé nínú ìròyìn tá a lọ mọ́ so nínú àlùfẹ́ ìlú iṣẹ́ ṣíṣe so tá a lọ lọ iṣẹ́ tó bá wọn bá ń ṣe lórílẹ̀ ayé tá a lọ lọ ẹni ẹgbẹ́ òde ẹlẹ́fisẹ́ ọgbọ́n bẹ́ẹ̀ fi ṣe ẹ̀rẹ̀ gbé iṣẹ́ ọlọ́run láàrin ìṣẹ́jú òun ní ń pa àwọn èèyàn kan lóní káwọn èèyàn kan máa wálé ayé láàrin ìṣẹ́jú kan òun sẹ̀lú ní ìdílé wọn sọ àwọn èèyàn di tálákà ẹ̀dùn ti lálàáfíà yóò jẹ́ dọ́sí ààrẹ ẹ̀dùn sáàrẹ yóò sọ ẹ̀dùn lálàáfíà gbogbo nǹkan ọlọ́run máa yẹjú wà fi kúlì yá mi wà fi ṣàn ọmọ èèyàn tó bá jẹ́ ẹni sọ pé òun fẹ́ máa yẹjú nǹkan tó wá ní báyọ̀ ọmọ rúbù kátà àtẹ́má fi lè gbélé kódà yóò sàlọ́ ni yóò rọ̀ ni tó bá ní ó gbélé yóò sálọ ni yóò sọ wọn ló fẹ́ sùn yóò wọlé ẹrù níbo ojú ẹ̀fọ́ ayé rẹ̀ ọlọ́run sì ní ilé atọ́ àkúndé yóò sí ẹ̀tún wọn lánà. ṣùkà àlọ́lọ́ bọ́lá ọba ti rí nìyẹn gbogbo tá a bá ti pè mọ ọlọ́run pátá yẹn yẹn dọ́gbọ́lọ́run ló ní àtòkọ rẹ̀ ní o àti oúnjẹ yẹn ní o àti iṣẹ́ rẹ̀ ní o àti ìròyìn rẹ̀ ní o gbogbo ẹ̀ padà yẹn ló ga gbogbo nǹkan lọ so ìtumọ̀ ta alọ́lọ́hù òun nìyẹn ọlọ́run á ní kí ni ọ alẹ́. so ọlọ́run tún mú orúkọ rẹ̀ alọ́ orúkọ rẹ̀ míì náà ni alimaliku orúkọ ọlọ́run ni alimaliku ìtumọ̀ alimaliku òun náà ni pé gbogbo nǹkan tí ń bẹ láyé ìpàtà yanyan ọlọ́run ló ní gbogbo ẹ̀ nǹkan mẹ́ta ni máa kó sí abẹ́ àlìmọ́líkù tọ́lọ́ bá ti lòun Kùránì báyìí alákọ̀ọ́kọ́ òun náà ni pé gbogbo ohun tí ń bẹ láyé ọlọ́run ló dá ẹlẹ́ẹ̀kejì gbogbo ohun tí ń bẹ láyé ọlọ́run ló ní ẹlẹ́ẹ̀kẹta gbogbo ohun tí ń bẹ láyé ọlọ́run ló ní ìtọ́lọ́ bàbá fẹ́ kó máa ṣe ní ó máa ṣe tó wọn bàbá ní kó má ṣe kò ní lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn òun náà ni mọ́líkù yẹn dúró fún gbogbo nǹkan ọlọ́run ni bàbá ó lè rò pé òun lòun ní ọmọ òun náà máa bẹ òun kọ́ lòun ní òun kọ́ ló ní lóbi jẹ́ pé dáa bá fẹ́ tọ́jú ọmọ àmọ́ abẹ́ lọ́ọ̀bí kọ́ lọ́ọ̀ bá yàn tọ́jú èyí tọ́lọ́ bá fẹ́ fún ọlọ́mọ tọ́jú wọ̀nà ọmọ yóò dùn ọ sórí àyà rẹ ni ò ní lè tọ́jú ẹ̀ so wàhálà òtún wàhálà òtún ti fẹ́ pọ̀ ìwọ gbọ́dọ̀ ah wàhálà òbí ti fẹ́ pa mí so ọlọ́run lè fúnyàn tọ́jú kódà fẹ́ gbé ọmọ òtún ní ìyá nǹkan ọlọ́run fẹ́ dá jẹ́ wọn fà á rẹ̀ ṣe kọ́ ọ máa tọ́jú ẹ̀ kò rí bó ti rí ìjẹ́ pé ọlọ́run ló ní gbogbo nǹkan òun là á máa ṣàfitì gbogbo nǹkan sí òun ló ní tí bá fi yẹn kán dààmú wa náà wọn láwọn àmọ́ bẹ̀ pé wọn lọ́wọ́ ló ní gbin so ká máa gbẹ́kẹ̀lé ọkọ̀ ọlọ́run ká máa fi gbẹ lọ́run ìmọ̀ wúlò púpọ̀ kí wọ́n máa wá nǹkan káàkiri tí ó yẹ kí wọ́n máa wá kiri ó ọlọ́run fi bẹ lọ́run ìtọ́lọ́run jẹ́ ní ọlọ́run sì máa ń gbàgbé èèyàn lórí ẹ̀ so àlùmọ́lùkù lọ́lọ́run ọ̀bá lẹ́gbẹ́ onídarí gbogbo nǹkan torí ló ní ìyìn tó bá fẹ́ kó ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ ìyìn tí ò bá fẹ́ kó ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ láéláé gbogbo nǹkan ni gbogbo kan àwọn afa sọ wọn ni ọlọ́run ní kọ́ńtírólù gbogbo nǹkan wọn nígbà míì wá owó ìrántí nǹkan nínú ẹ̀mí ẹ̀ báyìí tó bá dẹ̀yà ọlọ́run dẹ̀ fi gbàgbé sí o dẹ̀ ní rántí mọ́ ìgbàgbọ́ máa ń fẹ́ kó o tó tó rántí ló padà rántí orí ọgbọ́n fẹ́ ṣe nǹkan ah mo sì ní máa mo sì ní máa lọ bí gbá ẹ ní àtàárọ̀ ẹ̀jẹ̀ mọ̀ kí mo ti gbàgbé ọlọ́run fẹ́ kó o ọbẹ̀ ni <laughs> so ọlọ́run fẹ́ kó o lọ ọbẹ̀ ni ó sì gbàgbé so ìgbàdo àwọn ọmọ ọmọ kan rántí ó lè jẹ́ pé alọ́pàdà yẹn yẹn rìn ah ẹ̀bẹ́ ìwà rí ibi tí mo sọ pé màá lọ ah, mo sì gbàgbé tán yẹn yẹn táwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀jẹ̀ ń sùn díẹ̀ kí n tó wá máa ṣe kí n tó wá máa yanjú kí ni yóò sì sùn kọjá là tòbí ìgbà tó lọ́n bá fẹ́ kó ṣe kí ni yẹn kò tí ì tàn sí kò ní òun ló ń kọ́ńtró gbogbo nǹkan pátá yẹn yẹn so òun ni alimaliku lẹ́yìn ọlọ́run wa ni kí ni alẹ́ ah, hap ọlọ́run ní alẹ́ akù ìjọba ní alẹ́ akù nǹkan tó dúró gbẹngbẹng tí èyí jẹ olọ́lọ́run ní ó pè ní alẹ́ akù dábàá ọlọ́run bá ti ń jẹ ọlọ́run kò yí jẹ àwọn bẹ́ẹ̀ àwọn yín jẹ́ tiwa àyín jẹ gbàkanlá wà lọ́lẹ̀ àbí òkúra ti dá lágbára àtúntẹ̀lẹ́ padà hmm? làákàyè wa o lè mú gbà kan tó bá yá yóò tún rẹ̀ ẹ́ so agbára tá a ní tá à ń gbé nǹkan tó bá yá àtúní lè gbé mọ́ so àwa múùfù ni láti àsìkò kan síbì kan a máa múùfù láti bìkan síbi kan ìgbà ní àṣà àárẹ̀ agbára òrìlé ká kankan ọlọ́run dára bí apàdà sọ àwọn ọmọ múfù ni ọlọ́run ọbẹ̀ ẹsẹ̀ ẹ̀dẹ́ ṣe igbe ẹ̀rọ aṣọ igbe ó bẹ́ẹ̀ rẹ̀ díẹ̀ ó bẹ́ẹ̀ rẹ̀ lọ́run lásìkò yìí hmm? ẹ̀fọn ló wáyà pé nígbà tó bá lọ́lọ́run kú ta ni wọ́n ń ṣèjọba gbàdé lọ́lọ́run kú ta ni ń ṣèjọba ń gbà náà ó wá padà dìde lọ́jọ́ kẹta ẹ̀wọ́n náà ló kò bá mú kò bá mú táwa ló wà lọ kó nǹkan bá ló fi wá lọ pa lábẹ́ àwọn jù wọn akóra wọn lọ pọlọ́hún sọ̀hánàlá so lọ́dàra bẹ́ẹ̀ kọ́lọ́ méje kí èèyàn gọ̀ so ọ̀nà ni pé ọlọ́run ọba yìí ọba tó jẹ́ wípé ẹ lè ronú pé bóun lẹ́tí fẹ́ abẹ́gbàjọba lọ́wọ́ rẹ̀ bọ́ọ̀lù hmm? ni ọgbọ́n fẹ́ ronú abẹ́lọ́gbọ́lọ́hùn kéwọn ní abẹ́lọ́gbọ́lọ́hùn bóun ni ẹtí fẹ́ ṣe ẹ́ fìràhùn òun sọ pé kọ́ máa bóun kọ́ kíní lọ sókè sọ làálẹ̀ àtọ́líwì láàyè láàyè Musa wàyí ní azúnnùhù kàdíban so ó ní òun ibùnilé sọ̀rìhàn ẹ bá ma ilé kan lóòkè ìkan náà wọn ti dèrè tó ti ṣáájú lọ sórí kí wọ́n ma ilé lóòkè kí wọ́n ma kọ́ ilé lóòkè tó gbẹ́ lọ rí ọlọ́run lókè <laughs> ilé wọn wọn kọ́lé kọ́lé kọ́lé wọn ò so kò bá ṣe ṣe so ọlọ́run ọba kọjá wípé kínní kan ni kí wọ́n wà bẹ́ẹ̀. àtàlà ọ̀hún ni òjì sáré ṣe é kò sí nǹkan kan tó lè kọ́ lẹ́bọ́lọ́ ní sánmà àtìlẹ́lẹ̀ eré àmàláìka gbogbo bẹ́ẹ̀ bàbá yẹn gbogbo ó kàṣe mítì ni pé ẹ̀jẹ̀ àpadà lẹ́yìn ẹ̀ kò ṣeé ṣe ẹ̀yẹ ọ̀yẹ́ ọmọ èèyàn lẹ́yìn ni máa padà tó ń gbọ́ ọmọ padà lẹ́yìn òun tí ó dẹ̀ jẹ́ olórí nìkan wọ́n sì padà lẹ́yìn ọlọ́run ah kìíní ti wọ́ wọ́n sì máa kí wọ́n náà padà lẹ́yìn ọlọ́run ìrẹ́lẹ̀ yìí pa o bọ́lá bá ó kàn lágídí múra ẹ̀ náà ni ọlọ́wọ́ tó fún ẹgbẹ́ tó fún díẹ̀ sí kó lè bá a mọ̀ wípé agídí kò tó kankan so látara bẹ́ẹ̀ ọlọ́run ni alẹ́hàkù ọba tó dúró gbẹ̀ngbẹ̀n bẹ́ẹ̀ ìgbà tó ti ń jọ́ lọ́run kò sí pé ẹ̀rọ ẹgbẹ́ ah ní àsìkò báyìí ah nǹkan kan báyìí ti bẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ sọ́lọ́run kò sí tó lè sọ bẹ́ẹ̀ láyé so ló fi jẹ́ pé gbogbo ntọ́lá mú wa ẹ̀ wá máa ń jẹ́ alẹ́hàkù kùránì ní alẹ́hàkù ni. gbogbo ayé bá fẹ́ da fọ́ọ̀tì nu kùránì wọn ò lè láíláí wọn ò lè láíláí tọ́lá máa mú nǹkan kan so kẹ́hìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n kan náà bí ìrọ́ jẹ́bẹ̀ kò lè kan ìjọba máa ló mú wá báyìí kíní báyìí àlẹ́hàkù ni so èyí ọlọ́run gbàgbé àfẹ́ká yẹn ọlọ́mọ torí pé kí ni o dọ́là bá ti pè ní nǹkan tí ó ṣàfihàn sọ́dọ̀ ara rẹ̀ báyìí kí ni ẹ̀dídí kí ni o àlẹ́ hapò ìdí òye yìí jẹ́ so látara bẹ́ẹ̀ títóbi ọlọ́run ọlọ́run gangan jẹ́ àlẹ́ hapò gbogbo dọ́là bàbá tí wọ́n mú wa pátá yáyá látọ̀dọ̀ rẹ̀ kò sí tí ó jẹ́ ju kí ni o àlẹ́ hapò lọ náà. ولا تعجل بالقرآن من قبل أن ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún òjíṣẹ́ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ sí òjíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa wípé nígbà tí jìbìrínù wá láti wá mú iṣẹ́ wá bá òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run nìyí kò lè máa kọ̀ nǹkan lẹ̀ ẹ rí i pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí olùkọ́ bá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ yóò máa sọ̀rọ̀ á sì máa kọ́lẹ̀ ó dẹ̀ jẹ́ pé ayé tó ti dáa dé nísìnyí ẹnu pé kéèyàn tẹ rìkọ́dì lẹ̀ ẹ máa sọ gbogbo ẹ̀ mọ́tò bá dẹ̀ sọ tán èèyàn lọ́ọ́ máa tún gbọ́n lé ṣùgbọ́n eléyìí ò sí òṣìṣẹ́ ọlọ́run ọba ò lè kọ́ sọ kò dẹ̀ lè kà kò dẹ̀ sí pé gbogbo pé à ń rìkọ́ọ̀dù kò sí pé ẹgbẹ́ mi náà tẹ nǹkan kan tí wọ́n máa fi rìkọ́ọ̀dù ọlọ́run bó ní kí jìbìrì lò wá láti wá ka kùránì fún ànábì tí jìbìrì bá wá tó wá ka kùránì fún ànábì òṣìṣẹ́ ọlọ́run bó wà máa wò yí pé owó ò kọ́lẹ̀ kò sí ìgbàlódé bí mà yóò fẹ́ lè máa wò yí pé tí bá ń kà á lọ pé kóun ò sáré máa kà tẹ̀lé bí kó máa ṣe sùúrù ṣe sùúrù kí n tiẹ̀ máa kí n lè bá máa rí kíní ìka so ó wo bẹ́ẹ̀ ọlọ́run bá wá ń ṣàlàyé fún un wípé nínú súrà kan nínú súràtù kìyàmá. No ọlọ́run ni láàtò arik ibi yìí ni sáánàkà lè ta àjálà bí. láàtò arik bí ni sáánàkà lè ta àjálà bí. ọlọ́run ni tí jìbìrì bá ti ń kà á fún ọ má máa mú fún àwọn rẹ rárá lè ta àjálà bí pé ọ̀fẹ́ máa kánjú pẹ̀lú kùránì má mú fún àwọn ìdí kà máa ṣe ni pé tẹ́tí ni kò máa gbọ́ kùránì má mú fún ahọ́n rẹ ọlọ́ni ntí wàá ń bọ̀ lẹ́rù ọlọ́ni a máa sọ di rọrùn ọlọ́ni kí ló máa ṣe ní nínú bá ń ka Kùránì ọlọ́ni wáyé ìdá kọ̀rọ̀ àwọn. ọlọ́ni tí jìbìrì bá ti ń ka Kùránì kà máa fọ́lé kíkà yẹn ni máa wò ó kò máa jẹ́ wíwò torí pé òun máa kà ìyẹn ni pé máa tẹ́tí fàtẹ́bí kùránà òun náà ni pé máa tẹ̀lé kíkà rẹ̀ pẹ̀lú títẹ́tí náà. ọlọ́run wa ní àwọn ọlọ́run láwà á jẹ́ kó o lè ṣàlàyé ẹ̀ tó o bá fẹ́ kà á jì ó máa rí kà sọ tó o bá fẹ́ ṣàlàyé ẹ̀ á jì ó máa rí ṣàlàyé so ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ìdẹ́gbẹ́ àwọn àfáà náà ń ṣàlàyé fún wa wípé irú mẹ́tọ̀dù yìí náà ló gbọ́dọ̀ wà láàrin ọmọ akẹ́kọ̀ọ́ àtolùkọ́ àwọn àfáà ní wípé kó máa kẹ́kọ̀ọ́ má máa sáré lọ́dọ̀ olùkọ́ kó jẹ́ kólùkọ́ ṣàlàyé nǹkan kan déédéé kó tó máa béèrè béèrè torí pé ìgbà tó fẹ́ béèrè ńgbà míì olùkọ́ lè wà nùgbà olùkọ́ fẹ́ ṣàlàyé màlúù kọ́ bá wá ṣàlàyé délẹ̀ pé mo ti ṣàlàyé délẹ̀ sóyè yín èmi wá ní béèrè ṣùgbọ́n olùkọ́ sọ̀rọ̀ kan ah, mo fẹ́ béèrè béèrè wọ́n ní ọlọ́run bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyẹn pé àlìsítì ìjálù kò máa dá ìmáa kánjú kò dá ní abala ìkẹ́kọ̀ọ́ tí a bá ti ń kọ́ yàn lẹ́kọ̀ọ́ èèyàn farabalẹ̀ bẹ́ẹ̀ ra afá tún sọ wípé olùkọ́ náà kó náà máa farabalẹ̀ àbí ẹni tó jẹ́ pé ó jẹ́ onímọ̀ tí báwọn èèyàn sọ̀rọ̀ kó máa ní farabalẹ̀ tẹ́nìkan bá ti ń sọ pé òun fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ kó farabalẹ̀ kó gbọ́ ìbéèrè yẹn dáadáa kó wọn lọ gbé bẹ́ẹ̀ni ẹ bá ti béèrè béèrè kó ní à mo ti mo ti béèrè kó jẹ́ òkulẹ̀ kó sọ ìbéèrè ẹ̀tàn kó ní sọ ti tán báyẹn kó tó di pé yóò dáhùn tí nǹkan kan ọ̀bá yé nínú ìbéèrè yẹn kó béèrè lọ́wọ́ ẹni yẹn pé eléyìí eléyìí nǹkan ẹ̀kọ́ nìyẹn so ìmọ̀ kánjú kìí ṣàǹfààní kankan kìí wá sí níbi ẹ̀kọ́ níbi ẹ̀kọ́ kìí ṣe níbi ẹ̀kọ́ nìkan nínú ìgbésí ayé yẹn gan wọn fẹ́ kéèyàn máa kánjú ká má máa kánjú àkànjú jù ìdánilẹ́kájú ni pé ká ní nǹkan tó gbé yóò wà moderate ó máa nígbà téèyàn ń kánjú ṣùgbọ́n kí kánjú rẹ̀ gbọ́dọ̀ kọjá àlà ó kánjú yẹn ní kánjú tí ó ṣe dáadáa tí kánjú bá ti kọjá àlà kódà Islam ò fẹ́ bẹ́ẹ̀ sọ ìmọ̀ akóbáyàn ni tó bá kánjú yẹn tí ó padà tó wá di ilé rẹ̀ yóò padà dá ọ dúró ẹ̀ ti ń gbẹ́jú tí wọn mọ́tò lọ tó wá lọ fi kọlu yàn ṣe àpò gba sùúrù àfi kó yà á nù kò ní lè gbébi tí ń lọ so ẹ̀sìn kọ́ wa ní pé ká máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lára ọkọ̀ ọlọ́run ọba òun náà ni àròfíìk ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ yòóhìbù rìfkọ̀ ọlọ́run wa fẹ́ràn kí ni o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́ba yà kí ọmọ ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so àìkánjú kò yẹ kí ọmọ kánjú so ọlọ́ba yà bí ọlọ́wà ń kọ́ òjíṣẹ́ rẹ̀ nípa pé kó máa kánjú. ọ̀la tàjà ìbílẹ̀ kúrò áàlì mi ò tọ́bìrì ẹ̀yìn yókù lọ ìrònkàn láhùn. ọlọ́run ní ìwọ òjíṣẹ́ ọlọ́run má máa kánjú pẹ̀lú kùránì pẹ̀lú kíka kùránì. minkọ́bùlì ayínkúdọ́ ilẹ̀ ìka wáyùú síwájú kí àwọn ọlọ́run ọba ká tó parí yẹn fún ọ. ìgbà míì wà ọlọ́run tó sọ kùránì kalẹ̀ fún tún máa ku bayan bayan tún wà tí jìbìrì ló tún wá tí ó tún wá sàlàyé fún ànábì tọ́lá sọ kùránì kalẹ̀ o tún máa ku bayan tó gbé tọ́lá wa akimu wá akíyímù sọ́la ẹ máa kírun sẹ́wọ̀n pé ẹ̀yà bá ẹ máa kírun ó ní bí ẹ̀yọ́ ṣe ní o bí ó ti kírun ọlọ́yẹ̀ àní kí jìbìrì lò wá ó yá wá practicalize kí ni o ìkírun fún ànábì sòwò ní ìtumọ̀ nídi kí ni o bàyàn tí kìlá o ti tán ọlọ́wọ́ abẹ́ká ànábì rẹ ti ṣe kí ni o kọ́mọ tí máa fi ṣèdájọ́ kọ́mọ tí kà fáwọn èèyàn kó jẹ́ kí àlàyé rẹ̀ ṣe kí ni o kó kún lẹ́lẹ́lẹ́ kó tó di pé yóò kà ọlọ́run sọ bá nàbí ni àìkánjú nǹkan téèyàn bá fẹ́ mọ̀ kéèyàn ó gbìyànjú àti mọ̀ dáadáa kó o rí pé mo mọ eléyìí gbàdúrà tí ì mọ nǹkan dáadáa tó wá sọ pé o kàn sáré sọ̀rọ̀ rẹ di ọ̀gá ọba béèrè lọ́wọ́ rẹ ọba rí ọbí tó gbèsè so kì í jẹ́ nǹkan tó ṣe pé kí ni o tọ́ da púpọ̀ ìgbà míì a máa dójú tìyàn gbà míì so nígbà tí wọn bá fara balẹ̀ láti kọ́ tó yẹ kó kọ́ dáadáa tẹ́gbẹ́ wọn sáré kájú ẹsẹ̀ fún lélẹ̀ ẹsẹ̀ fún lélẹ̀ ẹsẹ̀ fún lélẹ̀ gbogbo náà bá fẹ́ ṣe ká máa ṣe pẹ̀lú farabalẹ̀ tẹ́gbẹ́ náà bá ti kọ́ òjíṣẹ́ ọlọ́run náà. ọlọ́wọ́ sọ bá nàbí pé wàkúlẹ̀ rọ́bì zidni ilma wàá máa tọrọ àdúrà àdúrà tí o gbọ́dọ̀ kú ò lọ́dọ̀ rẹ̀ ńgbà kankan òun náà ni pé rọ́bì zidni èrò ọlọ́run ṣàlékún mà fún mi àwọn afáà ṣàlàyé fún wa wípé ó sọ fún wa wípé ntọ́lọ́n sọ fún anabi ó lọ́ máa gbé ẹnìkan ò lè mọ ìmọ̀dópin káàbà kan wá sọ wípé ah, mi ò ní ìdí rọ́bì zidni ìlìmọ̀ ìmọ̀ tí wàá ti kọjá rọ́bì zidni ìlìmọ̀ kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ láìláì nítorí wọn bẹ̀rẹ̀ sọ fún òjìṣẹ́ pé máa sọ wípé kí ni o rọ́bì zidni ìlìmọ̀ orí ìgbẹ́nìkan ò lè dé òpin ìmọ̀ láìláì so ọlọ́run bá sọ fún òjìṣẹ́ pé kó máa sọ gbólóhùn yìí àwa náà a máa bẹ̀ lọ́hùn ẹlòmíràn ọmọ ẹlòmíràn òpè kéwù nìkan ni ẹ pé à kéwọn ni anigbèrọ́bì sí ní ìlmà wọn náà mọ̀ tọrọ rẹ̀ tó bá ń ṣàdúrà pé rọ́bì zidni ìlmà àgbọ́yé ẹ̀sìn ìlmù kan ni kó wọn gbẹ́sìn ọlọ́run yé pẹ̀lú làákàyè rẹ̀ ìlmù kan ni so ìmọ̀ tọ́lá máa ń fún yàn ẹni tó ń kọ́ṣẹ́ gan ìmọ̀ ni ẹni tó lọ iléèwé náà ìmọ̀ ni so gbogbo nǹkan yẹn ló ní ìdí gbé kéèyàn ọbẹ̀ lọ́rùn lórí ẹ̀ pé kọ́lọ́ máa ṣàlékún ìmọ̀ ẹ̀ lóòótọ́ ni pé téèyàn bá ní experience yóò máa ṣe kí ni o yóò máa mà sí ṣùgbọ́n tó ní bó tilẹ̀ kó ní experience tó o lè rọrọ̀ tayọ kó máa ṣàdúrà kó wá sọ wípé ah mo ti ń ṣiṣẹ́ nísìnyí twenty years ni o lè jẹ́ doctor ah mo ti ń ṣiṣẹ́ nísìnyí wọ́n lè gbẹ̀yìn àdọ́dọ̀ rẹ tí ó yíwọ́ so ṣùgbọ́n bá bá ń bẹ lọ́n pé rọ́bì zidni ilma ọlọ́run máa lé mi fún ní ilma mẹ́tọ́ọ̀dù tó lò ń gbàdá bá gbé nìyẹn dé ọlọ́run sì tún fi wọ́n ọwọ́ àmọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́bẹ̀ alhamdulilayi àbẹ̀wò àrí nǹkan ọgbọ́n tí mo tún dá ní ìsìn ọlọ́run sì tún ní pé kó máa di kí ni o kó máa dọ́gbọ́n èyí ó gbára lé experience ẹ̀ pé àà ah, ah, nídìí iṣẹ́ ìta ti wà yìí fún twenty years ẹnì kan ò lè fi yankan lóra lójú mẹ́ẹ̀ ah, iṣẹ́ yìí àbọ̀ nǹkan ni kò yẹn lè fi lóra lójú mẹ́ẹ̀ tọ́wọ́ náà bá fẹ́ kọ́ ọ pé n tí wọ́n fi wú ọ lójú ọbẹ̀ ńbẹ̀ wọ́n fi rú ọ lójú. so a ní ìdí ká máa tọrọ àdúrà rọ́bì zìnnì ìlúra. àdúrà náà bí wọ́n ń sọ ìkànnú ẹ̀ nìyí. so òṣìṣẹ́ ọlọ́run ọba lára àdúrà rẹ̀ tó wá látẹnu rẹ̀ yóò ní àlàhùmà ìní àṣà àlùkà ìlímọ̀ náà fi àrùn wàkọ́líbán kọ́ọ̀ṣì án wà á mà láwù mútakọ́ bàlà. àdúrà nàbí nànú lára àdúrà nàbí nìyẹn ìwọ náà mú tọrọ lọ́dọ̀ rẹ̀ so ìwọ náà ilman náà fi hàn ìmọ̀ tí máa ṣèyàn láǹfààní yọ̀rọ̀ rẹ̀ wàkọ́líbán kọ́ọ̀ṣì án ọkàn téèyàn fi máa ń bẹ̀rù ọlọ́run wà á mà lá mùtàkọ́ bàlá iṣẹ́ téèyàn máa ń ṣe tí wọ́n lọ́wọ́ bá máa ń tẹ́wọ́ gbà lọ́wọ́ èèyàn a máa tọrọ bẹ́ẹ̀ pẹ̀lú ìmọ̀ so lẹ́yìn wá gbà náà òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba nínú àdìsí àbí ìwòrẹ́ rọ òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba máa ń tọrọ àdúrà yóò ní Allahumma nfa'ni bima allamtani wa allimni bima yanfa'uni ìwọ ọlọ́run yóò sọ pé ìwọ ló máa ṣe mí láǹfààní pẹ̀lú nǹkan tó o bá fi mọ̀ mí ọlọ́run wa máa fi mọ̀ mí nǹkan tí ó máa ṣe kí ni o tí ó máa ṣe mí ní àǹfààní so bábí sọlá bá ti máa tọrọ nìyẹn láwọn àwọn àdúrà rẹ pé ó ní nǹkan ṣe pẹ̀lú ìmọ̀ ká máa tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ká máa tọrọ ìmọ̀ lọ́dọ̀ ọlọ́run so káàánú máa kà á ọlọ́run máa fi ń sàlékún ìmọ̀ fún èèyàn ni kọ́lọ́n kó sàlékún ìmọ̀ kọ̀ọ̀kan wa ọlọ́run sọ bá mi bíi pé máa bẹ lọ́run pé zidi nù. sọ pé ìwọ ọlọ́run ọba mi ó kọ ọlọ́run ní jẹ́ rọ́bù so rọ́bù yẹn òní pé ọba tó gbé pé òun ló ní gbogbo nǹkan onísìntọ́jú gbogbo ẹ̀ òun àti málíkù tó wà mẹ́rin wọ́n súnmọ́ ara wọn dáadáa òun ló ní gbogbo nǹkan òun ní darí gbogbo ẹ̀ òun ní tọ́jú gbogbo ẹ̀ ládùúgbò ní tàwọn ìdúróbù bíyà a máa ń sábà lò níbi ìbẹ́lọ́n púpọ̀ lẹ́yìn àlà umma òun ní gbólóhùn táwọn afáàní ó tún tẹ̀lé so àlà umma tiẹ̀ tàwọn ìdúró ìbáàdà lórí fàásì ló jẹ́ pé ìbáàdà ló dẹ̀ lágbára jù yá Allah nínú àdúrà náà wà pé àlà umma ìwọ ọlọ́run olùfikún mi bíi pé umma kíni ọ zidni ilman àdúgbò ọjọ́ pé kíni ọ zidni ilma so gbólóhùn méjèèjì gbólóhùn tó dáa ni ṣùgbọ́n gbólóhùn Allahu olólágbára jù ní gbogbo gbólóhùn ọkọ̀ ọlọ́run so látara bẹ́ẹ̀ ká máa ṣe ní àdúrà náà. ولقد أنزلنا إلى آدم من قبل فنسي ọlọ́ọ̀bá ọlọ́wọ́ fẹ́ sàlàyé fún wa nípa baba ńlá wa ànábì Adam kálíbà ma àánú ọlọ́run ọba tọ́lọ́run ṣe fún wa àwọn tó ṣáájú lọ tọ́lọ́run ọba bá ṣe òfin fún wọn wọn gbọ́dọ̀ mọ́tẹ̀lé fi òfin àkọ́kọ́ tọ́lọ́wọ́ ọba kọ́kọ́ ṣe fún ádámà òní yìí ọlọ́run wa fẹ́ ṣàlàyé fún wa nípa ádámà àti òfin tọ́lọ́wọ́ ọba ṣe fún ádámà ọlọ́ni wà lákọ́dí àìlà. ọ̀nàkọ̀dọ̀ àìdẹ́lẹ̀ ìlà ádámà ní òun kọ́kọ́ òun fara sí i tẹ́lẹ̀ ní ila adama, ádámà gbọ́dọ̀ adu áádùn níbẹ̀ yẹn ìtumọ̀ nǹkan méjì ló kó sínú ẹ̀ e. àlẹ́ amúrú wà náhàyù kọ́lọ́ ń pààyàn lẹ́sẹ̀ pé ṣe nǹkan báyìí amúrú nìyẹn áádùn tí ń bẹ láàrin èèyàn àtọ́lọ́ nìyẹn ẹlẹ́gẹ̀jì ni pé má ṣe nǹkan báyìí áhádùn nìyẹn ṣùgbọ́n kí ni ti ànábì Adam òun ni náàyù ni ọlọ́ni wàlá tẹkẹrọba àbí ìṣàjàrò àdọ́wọ́ wa ṣe ti ẹ̀nìyẹn pé ẹ̀yin méjèèjì wa àtìyàwó rẹ ẹ má sùn igi yìí igi yẹn náà ń pè ní ṣájára tó lè kúlídì igi nínú àlìjẹ náà òun ni wọn pè ní kí ni ọ kólídì igi kan nínú àlìjánná so ọlọ́run wa ni pé kí ádámà àti hawa tó jẹ́ ìyàwó rẹ ọlọ́run ni kí wọn má sùn mọ́ ọlọ́run ni wọ́n rà kọ́ di àìdínà ìlà ọlọ́run ni síwájú tá a fẹ́ máa fún pa àṣẹ fún ádámà àṣẹ tá a kọ́kọ́ mú wá nìyẹn fún baba ńlá wa ádámà àṣẹ nìyẹn tọ́lá bá kọ́kọ́ mú wá fún baba ńlá wa ádámà kí ló wá ṣẹ̀ṣẹ̀ bá ńlá wa ádámà ọlọ́ọ̀ni fanasiya ṣùgbọ́n níta sọ fún yẹn ádámà ti gbàgbé ẹ̀ gbígbàgbé yẹn kò yẹ kí ádámà ò ní ẹ̀ṣẹ̀ torí wípé ọlọ́run náà ló dá gbígbàgbé mọ́mi èèyàn kò yẹ kí ádámù ní ẹ̀ṣẹ̀ rárá ló jẹ́ pé o ò lè ṣàfitì ẹ̀ṣẹ̀ sọ́dọ̀ ádámù bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà títí wọn ẹ̀ṣẹ̀ ni ó mọ nìṣíyánù ẹ̀ṣẹ̀ ni kéèyàn ó gbàgbé nǹkan tọ́lọ́run ní kéèyàn ó ṣe ẹ̀ṣẹ̀ ni ọlọ́run bá wa tá a jẹ́ wúmọ̀ ànábì ọlọ́run ṣàánú wa ó wá gbé kúrò lórí tiwa lójú pé àdìsí wa oní iná ńlá à tàjáwáza ánúmọ̀tì olùgbà àwọn tó ṣáájú lọ ọlọ́run ò tàjáwáza rẹ̀ fáwọn ọlọ́run ti bá ń gbé kúrò fáwọn ọjọ́ mi gbàdúrà bẹ́ẹ̀ ó ní ànìsíyánu wa bẹ́ẹ̀ ihun tí wọ́n bá gbàgbé so téèyàn bá mi ṣe mistake náà mistake àti gbígbàgbé ó yàtọ̀ síra wọn ìgbàgbé èrò ni rántí mọ́ títí lápẹjú onísìn kéèyàn gbàgbé pé òun ò kí àìlà kó má kí àìlà tó ní nísìn ó wá gbàgbé tó fi dijọ́ gbòǹgbò àlìkè àmọ́ kò sì rántí ó dẹ̀ kára sáré ọlọ́run ní fìyà kankan jẹ tó gbàgbé tí ó òjò rántí rárá tó fi dàlìkè àmọ́ ọlọ́run ní fìyà jẹ owó ọmọ òun ò mo ti ká àìlà ọgbà kí ni o ìyẹn bẹ́ kí ìṣá kọ̀mọ̀ kọ̀mọ̀ pé rákà mẹ́ta ló ń kí ó sì sálámà ó sì kú ọbẹ̀ ó sì gbàgbé kò sí ẹ̀rọ títàlì kí a máa fi dé ọlọ́run ní fìyà jẹ ọlọ́run ti rọ̀ fáwọn rẹ̀ kú òfin kí ni o àwọn ìjọ wa ìjọ ìjọ ìjọ ìjọ tànàbísà sọlá. lóbi jẹ́ pé ìgbà tí kọ́tọ̀ fi àlọ́ síbi sí àrùn nìyẹn kọ́tọ̀ hù èèyàn wá padà sí kíni o ó padà wá rántí padà èèyàn ti ṣe kọ́tọ́rù nìyẹn ìyẹn èèyàn wa máa èèyàn wà wá gbogbo olóhùn ti fẹ́ ṣàtúnṣe kíni yẹn èèyàn ti bá ti rántí èèyàn wà gbogbo olóhùn fẹ́ ṣàtúnṣe ṣùgbọ́n mi wà wípé ọlọ́run bóyá rọ̀mọ́dá ara wa yìí àdìsí wà wípé ẹ ń bá gbàgbé nínú Ramadan fa akala àwòṣàrìgbà ó jẹun ó mu ni kódà ó tún súnmọ́ ìyàwó ẹ̀ ni kò dẹ̀rọ̀ pé ní Ramadan ni òun wà so èèyàn lè mọ̀ pé ní Ramadan ló wà torí pé àlámọ̀rí yìí máa ṣẹlẹ̀ bó bá ti bó bá ti wá ni so ẹlòmíì ò ní mọ̀ ẹ̀rọ gbogbo àbónà ètò alájẹ ìgbàgbọ́ ìyàwó ẹ̀ tó Ramadan wà ó lè rí bẹ́ẹ̀ torí pé kí ni o òun lè mọ̀ ó wà nílé pẹ̀lú ìyàwó rẹ̀ bóyá òjò ń rọ̀ ní àárọ̀ ni bójú rọ̀ lónìí nísìn náà làwọn méjì bá sì sùn ó sì máa gbàgbọ́ pé à àti à lọ́ba ìbàdàn ṣe ní lọ́wọ́ ọdún ah, à subhanallah ní wọn bá dára ọlọ́run jẹ́ káwọn méjì ó gbàgbé láti pé ọlọ́run ní ṣètò gbogbo nǹkan kí wọ́n bá dé pé à ah, kò pọ̀ sí búra kò pọ̀ sí búra ní à níwájú ọlọ́run kò pọ̀ sí búra ọlọ́run àti mọ̀ pé ah, a gbàgbé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kẹ́niyàn ò ní dáwẹ̀ padà rárá yóò fálínù tí mà sáwọ́ yóò gbàwẹ̀ rẹ̀ parí kò ní dáwẹ̀ padà fàyín nàlá àti àmọ́ wúwàsàkà ọlọ́run ló fún lóúnjẹ tó bá gbóúnjẹ lọ́ba jẹ tó gbàmà ló sì jẹ ó lóye pé tó bá ti di pé oúnjẹ lọ́wọ́lọ́wọ́ ló rántí pé ah iná rẹ̀ la bá wà so gbogbo dọ́ba ọgbọ́dọ̀ stop it báwọn tó bá dáwọ́ pé ah ẹgbẹgbẹ jẹ parí ẹ ìdí ni báwo ẹ̀jẹ̀ nù. ìdí ìṣẹ̀lẹ̀ ọdún bá ti rántí lójú ẹsẹ̀ ni ó Ọlọ́run ọba ti fún lóúnjẹ nìyẹn ó ti Ọlọ́run bá rọ fáyẹ ni tẹ ẹ bá sì rán tẹgbẹ mẹ́ta lè yẹn kí èèyàn wá rántí padà yọ lọ kí ẹyọ kan padà sí ṣùgbọ́n ní Ramadan Ọlọ́run bùn yàn kókàn gbà yẹn dalé bẹ́ẹ̀ ni. O ti láàrọ̀ ẹjọ́ náà kò sí kójà so olóòwò bá rọ̀ fà fún wa ló fi jẹ́ pé àyà nínú sátú bákọ̀rọ̀ níbẹ̀ yẹn sátú bákọ̀rọ̀. Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na. ìwọ olóhùn ọba la tu'akhidhna má jẹ wá in nasina tá a bá gbàgbé aw akhta'na. jìbìlì lè ṣe àmì sí. ó ń sọ̀rọ̀ ti gbàdúrà náà so àmì ti wà ní pé tá a bá gbàgbé nǹkan àbá a bá ṣe mistake ọlọ́run ní bí wàá wà mọ́ ìsokòrò ewu àlẹ́ yìí ìjọba máa mú yàrá gidi pé tẹ́nìkan gbé bọ́ sí yàrá láì pé kó máa ṣe So, irú nǹkan báyẹn tó bá ṣe ọlọ́run ní sọ pé ó dẹ́ṣẹ̀ kankan. so ṣùgbọ́n nígbà ayé àwọn ádámà kò sí léèrè bẹ́ẹ̀ ọlọ́run ní fànásíyà ọlọ́run ní ádámà gbàgbé nítorí kí ádámà ò dẹ́ṣẹ̀ nìyẹn ó gbàgbé ni ọlọ́run sì jẹ́ gbàgbé ó gbàgbé ni ọlọ́run ti dìbò fẹ̀fà sọkọ̀ yẹn káàdámọ̀ jẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n nígbà náà téèyàn bá gbàgbé ẹ̀ṣẹ̀ lèyàn ṣẹ̀ àwọn tó ti ṣáájú lọ tó o bá yìí gbàgbé ẹ̀ṣẹ̀ lọ́sẹ̀ sọ bó ti jẹ́ ni ara àánú tọ́lọ́run ṣe fún àwa nìyẹn tọ́ ẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lé lórí so pé tó bá dàlí kí a máa ọlọ́run bá fi gbogbo gbàgbé wa kò bá máa fi bí wa ṣùgbọ́n ọlọ́run ní fi bí wa ó sì máa pa gbàgbé ni ọlọ́run á ní fanasi ọlọ́run ní ádámà gbàgbé ọlọ́run pé ádámà àwa náà ta lè já ọmọdé ọmọ ádámà á máa gbàgbé ni àdìsí wa pé kèsè ilé nìkan ládámà ti gbàgbé àdìsí wa nígbà tó lọ́wọ́ bá gbá ìbàdí ádámù àti gbogbo nǹkan gbogbo tí ó jẹ́ èèyàn láyé gbogbo ẹ̀ jáde ádámù wa rí ẹnìkan tí iná rẹ̀ tàn lọ́ọ̀kan tí mọ́lẹ̀ rẹ̀ tàn kéèbó ló tàn ju gbogbo nǹkan lọ ṣùgbọ́n ó sáàrí kan ọ̀nà ọmọ èèyàn lè má máa wà inquisitive yóò sáàfẹ́ ṣe kẹ́kẹ́ ó ti wà níṣe sí ọmọ èèyàn bọ́lá ti dá ẹnìkan kan náà pé kí ilé eléyìí kí ilé eléyìí ọ̀rọ̀ bọ́lá gbé kí ni ìkànnà àrọ́mọdọ́mọ rẹ ni kí ló kọ́ rẹ̀ ọlọ́run sọ pé anabi Dawud ni ọdún mẹ́rin ni ó lò láyé ẹ̀rí gbọ́mọ yẹn tí wọ́n béèrè nǹkan nu ọlọ́run sixty years ni ó lò láyé adáwọn ni ọlọ́run jẹ́ ó lo hundred years ọlọ́run ni so gbà bẹ́ẹ̀ so yọ fún one thousand years ni ó so yọ forty fún olówó yọ fún ọlọ́run á fún <laughs> ọlọ́run ni àti fi forty kù ọlọ́run sọ bẹ́ẹ̀ fún adámọ̀ ọlọ́run ti parí pé ádámù ó lo one thousand years eléyìí ló lo hundred years ṣùgbọ́n ọlọ́gbọ́n bẹ́ẹ̀ yẹn ìbéèrè ìbéèrè ìbéèrè ìbéèrè ti pọ̀ jù lórí kẹ́sítàtù sọ̀hán téèpé ò ní ìdí ẹ̀ wàhálà ni bọ́lá ti dá ọmọ yẹn nu. ẹ̀rí ọlọ́run àfi ádámù alẹ́ tí ó pẹ́ ádámù wa lo nine forty eh, nine sixty malakuku wa ba ọ wa ni ọjọ́ òun ò tí ì pé ogún forty years. Ah. ọlọ́dà ọjọ́ rẹ ti pé ó ti gbé so ọlọ́run tẹ̀lé wa sọ o ti fẹ́ nìkan ní forty years adama ni láyé láyé ní àwọn ènìyàn kan yóò wà fún forty years tọ́mọ èèyàn bá ti fẹ́ kú ara rẹ̀ nìyẹn ká ní àbẹ̀ kú ara àbálá adama náà ni káwọn Adama ara gbogbo pọ́lì tọ́lá bá dá sí ara babaláwa ádámù òun náà ní jẹyọ ń bẹ̀rẹ̀ tí ó mọ wà lára ẹnì kọ̀ọ̀kan wa. ó ní òun ah, àdìsí wa sọ pé fanasiya adam wanasiya ti zòrò ìyàtọ̀ ádámù gbàgbé gbogbo àwọn àrọmọdọ́mọ rẹ̀ náà àwọn náà dẹ̀ ti ń gbàgbé nǹkan wàjáhàdá ti adam wàjáhàdá adam wàjáhada ádámù wàjáhada ti sori yíyàtọ̀ ádámà ó ń takò ó ń dinai. ìdójú òdodo àwọn àwọn ọmọdé náà ẹlẹ́bàá ló ti máa dìnnáì nìyẹn so ìṣesí ni tọ́lọ́ndà máa ara ọmọ ènìyàn so ọlọ́ba wa ṣàlàyé fún wa pé ádámà náà ó gbàgbé ọlọ́ni wà lámúnájí. ọlọ́ni wà lámúnájídìláwù azima. ìta àfi ilé sin lọ́wọ́ azima ni sọ́búrù sùúrù sùúrù lání láti gbà wẹ̀yìn. so àá fọkàn sí ni azimu determination.

èèyàn máa gbé nǹkan mọ́lẹ̀ ní èèyàn fọkàn sí nǹkan ọlọ́dẹ ká máa fọkàn sí nǹkan níbi kọ́ wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ pé ká fọkàn sí nǹkan dáadáa pé ó yẹ ká má lè fọkàn sí pé mọ́ aníwò má ṣe kíni má ṣe kíni má ṣe kíni ó yẹ kó fọkàn sí àwọn abalọ́lọ́ rẹ̀ náà. وإذ قلنا للملائكة اسجدوا لآدم. ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa pé ẹ wá wo nǹkan tó kó bá ádámà o tí ò fi rántí rárá kò rántí kankan ó ti gbàgbé ṣàìtọ́ọ̀nù náà ló kó ba ọlọ́run afẹ́ wá ṣàlàyé bẹ́sù ti jẹ́ òní ó máa dààmú wa determination láfi lè wí ní èṣù determination láfi win ní èṣù òní ó dààmú èèyàn ẹlẹ́mẹ̀rẹ̀ bá irun kíkí ó nira fún mi ah, èṣù ni ó kò ní jẹ́ rọrùn fún tì ìrántí yẹn bá ti jẹ́ kí gbogbo gbogbo ayẹyẹ kó máa jọ yẹn lójú èèyàn lọ sí tó fẹ́ ṣe ẹlòmíràn àti ọyọ gásìkò òun bá tó ìgbà náà ni nítorí tí ẹgbẹ́ òdi gbé kalẹ̀ tó fẹ́ tà ìgbà náà lọ já ọ̀sẹ̀ wá èṣù náà ni yóò kàn án kan sínú àwọn èṣù náà ni pé lọ́ọ́ rajà lọ́dọ̀ rẹ̀ so <laughs> bàbá yàrá mi rò wọ́n ọ̀gbẹ́ èṣù kò sẹ́ńtẹ́sì èlò so yóò ní kọ́ lọ́ọ́ rajà lọ́dọ̀ rẹ̀ ni onáwà gbé kínní so látara bẹ́ẹ̀ èṣù tó tóbi ni ọlọ́run ní pé ọlọ́run fẹ́ rìpọ́ọ̀tù fún wa bí kinní yẹn ti ṣẹlẹ̀ wá gbogbo àwọn kan tá a sọ fún ádámọ̀ nípa èṣù tá a ti ṣàlàyé fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti ṣàlàyé fún ádámọ̀ tí ó wà á kọkàn sí àwọn àlàyé yẹn tó gbàgbé gbogbo ẹ̀ ọlọ́run fẹ́ ṣàlàyé náà. وإذ قلنا للملائكة اسجدوا لآدم. ọlọ́run nígbà tí àwọn ọlọ́run sọ fún àwọn màláìka a ní ìsùjúdù lè Adam a ní gbogbo ẹ̀yin malaika látòkè tó fi délẹ̀ ẹ forí kalẹ̀ fún Adam kò sí màláìka tí ń bẹ lásìkò yẹn tí ò forí kalẹ̀ fún Adam gbogbo màláìka pàtàyẹnyẹn lọ́lọ́run pa láṣẹ pé kó forí kalẹ̀ Adam náà. فسجدوا إلا إبليس أبى ọlọ́run gbogbo àwọn màláìka gbogbo wọn forí Adam so ètò tọ́lọ́run ọba ṣe lélẹ́yìí ìforíkanlẹ̀ lọ́dọ̀ àwọn màláìka fún Ádámù a lè máa sọ wípé wọ́n tẹ̀ mí wọ́n rúkú ni ìta àmọ̀ ní sùjúdù náà látúmọ̀ ẹ̀sìn wọ́n lọ forí kanlẹ̀ fún ádámà lóòótọ́ làwọn màláìka ń bẹ àwọn tó rùkú wà nù wọn àwọn tó forí kanlẹ̀ wà nù wọn gbogbo nǹkan tí wọ́n ń ṣe ìpátá yẹ́nyẹ́n wọ́n ń ṣe fọlọ́hún ṣùgbọ́n lọ́wọ́ ọba tó bá pàṣẹ kan àṣẹ yẹn tó yẹn bá tún tẹ̀ láṣẹ yẹn náà ọlọ́run náà lè yẹn lè yẹn tẹ̀lé tó bá bàjẹ́ kan ọlọ́run ló pàṣẹ yìí fáwọn màláíkà àṣẹ tó pa fún wọn yẹn ta ni ó tẹ̀lé bẹ́ẹ̀ ọlọ́run ni tí ó bá wá sọ wípé ẹ tí wọ́n fẹ́ kí ọba wọn ní ká forí kanlẹ̀ fún sọlọ́run ló pọ́n ọ́ láṣẹ pé kó o forí kanlẹ̀ fún ọba ìdásọ nìyẹn kò sí wàhálà yẹn gbọdọ̀ wà bẹ́ẹ̀ ìlànà mọ̀láìka náà forí balẹ̀ fún Ádámù ẹ̀sìn máa ní kéèyàn má forí balẹ̀ kéèyàn má tẹ̀ kéèyàn má tẹ̀ kéèyàn má tẹ̀ kò ìforíkalẹ̀ ọ̀dá ní dábìlì lọ́wọ́ rẹ náà ní wípé sọ́lọ́ ló ní kí wọ́n forí kanlẹ̀ lọ́bì pọ̀ lọ́bì wọ́n forí kanlẹ̀ lọ́wọ́ ọlọ́run ló lè pàṣẹ ọlọ́run ni ó ní gbogbo nǹkan lè la ilẹ̀ kọ́líkù wàlẹ̀ amúrù ọlọ́run ló ní gbogbo ẹ̀dá ọlọ́run ló ní gbogbo àṣẹ so gbogbo ni wọ́n ti pa àṣẹ rẹ̀ ni so àwọn akẹ́wọ̀n rẹ gbọ́dọ̀ wọn bá sọ di ẹ̀tọ́ fáwọn tó ṣáájú lọ ìgbà táwọn adé ọlọ́run bá sọ di èèwọ̀ so bọ́lá ti ń ṣètò rẹ̀ nìyẹn àwọn àbáni sọ̀rọ̀ yìí là ọlọ́run ní àwọn nǹkan tó dá àṣìṣe dé ìwọ̀ fún wọn nígbà tó ń ṣagídí <laughs> nǹkan tó dá tẹ̀gùn wọn máa jẹ kí lọ́lọ́ lọ́sẹ̀ o òun sọ di kí ni o èèwọ̀ fún wọn sọ́wọ́n àlọ́ pé ọlọ́run ṣe lè ṣe báwọn àyè fi sẹ́ẹ̀rì láwọn ọ̀rẹ́ náà máa fi sẹ́ẹ̀rì ní ẹgbẹ́ ṣe bí àwọn màláyíkà ẹgbẹ́ ní sinmi ṣùgbọ́n ṣe kí ni o ṣe bí wọ́n forí kanlẹ̀ fún ádámà àwọn nàkẹ́ yàtọ̀ máa fi gámà forí kanlẹ̀ fẹ́nìkan fún rárá o kò yé ṣe ẹ̀rí rárá ọlọ́run ló ní àṣẹ bó bá ti wọ ọlọ́run ní ti máa ṣe kí ni o ní ti máa pàṣẹ àṣẹ náà màláìka tẹ̀lé ń bẹ́yẹn àṣẹ tọlọ́run ni ẹgbẹ́ náà kì í ṣe àṣẹ ti kí ni o kì í ṣe àṣẹ ti ádámà so tí wọn fẹ́ ká gbọ́ yé níbẹ̀ yẹn ò nìyẹn ọlọ́run ní usjudu li ádámà. اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى. ọlọ́ni gbogbo wọn ló forí kalẹ̀ ilà ìbìlísà àbà ìdótùbí àmọ́ nìyẹn ọlọ́run ní ilà ìbìlísà pẹ̀lú pé ilà yẹn a kì í sọ pé àyàfi èṣù nígbà sọ ni pé ṣùgbọ́n èṣù ṣùgbọ́n látúmọ̀ ilà yẹn sí àwọn ẹ̀mí ẹ̀ sọ pé àyàfi èṣù tí àwọn ọgbẹ́ nǹkan àyàfi bí wàá rẹ pé èṣù wà lára àwọn màláìkà nìyẹn ìdáhùn hmm. ni pé baálé ló máa ń túmọ̀ sí ṣùgbọ́n èṣù òun kọ̀ hmm. ọlọ́run ni èṣù tiẹ̀ òun kọ̀ tó gbé ṣe sọ. sẹ́bílẹ̀ gẹ́sù òòsàn náà ni wípé sùjúùdù yẹn kọ̀ yẹn kó sọ èṣù <laughs> ní nǹkan míì tó gbé ṣéṣù òforí kalẹ̀ fọlọ́ni ṣùgbọ́n náà ni wọ́n forí kalẹ̀ fún kí ni o ádámà ó rí i pé amúrù yẹn amúrù lọ́ọ̀yì ni èso dẹ́tẹ́lẹ́ torí ẹ̀rọ bíi dígí ni ó ábà wàsítẹ́kù bàrọ̀ kò tẹ̀ láṣẹ ọlọ́run yẹn tó bẹ́ẹ̀ bá so irú ẹni bẹ́ẹ̀ kò sí èrèjì ń bẹ ó ti kọ̀ náà nìyẹn ọlọ́ni èṣù á nìyí èṣù tiẹ̀ o òun kọ́ kò forí kalẹ̀ so náà. فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك so ọlọ́run á sọ fún Adam orí àyàtà tí máa dúró náà nìyẹn ọlọ́run sọ fún Adam a ní ìwọ Adam so orí eléyìí tó wọ yìí <laughs> àdúgbò ńláka ọ̀tá rẹ nu báyìí ti jọ́ta fún ádámà ọ̀tá gbogbo àwọn àrọ́mọdọ́mọ ẹnu wálì zàwòjíkà ọ̀tá ìyàwó rẹ òun náà nu ara àwọn méjèèjì la sì ti wá ọ̀tá tiwa náà ni kí ni o èṣù tó gbọ́dọ̀ nígbà tí pé ní pé àdúgbò lápùn ọlọ́ni ọ̀tá yín ni o gbọ́dọ̀ ti ṣe yẹn ẹlòmíràn wọn dà yìí pé èṣù ṣe tán kò yẹ kó tún jẹ́ pé ọlọ́run tún wá gbọ́ta fún wa náà. ìyá ṣáìtà làlákùnrin àdéhùn bá tẹ̀lé àdéhùn wá. ọlọ́ni èṣù ọ̀tá yín ló jẹ́ ẹ̀yin náà ẹ̀yàn lọ́ta. ìyá yàtẹ̀wò ìsìnkà ni wọ́n pè ní mímí aṣáájú sáyìn. ọlọ́ni yóò máa pe àwọn èèyàn tó náà fẹ́ jẹ́ kó jẹ́ jẹ́ máa tòun kí wọ́n lè bá àjọ wà nínú náà sàhìn. ọlọ́run gbé sùn kalẹ̀ kò sí nǹkan tó wà lára èṣù látòkè tóbi délẹ̀ àbúrò ni èṣù láti àsìkò yìí tí ò ti forí kalẹ̀ yìí jẹ́ pé gbogbo tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ àbúrò ni kò lè ronú jẹ́ kankan wò pé ṣe dáadáa ètò ọlọ́run ó ti ṣe ní ẹlẹ́yìn àwọn ọmọ wọn dà pé bóòlù ọlọ́run ti wà lè máa yàn tọ́lọ́ ọba ò bá yẹn ti wà kò ní lè ṣe imtihan ìdánwò tí ń gbìdánwò wa kò ní lè ṣe é ṣe wọ́n fèsì wa ni. wàlàkàdà sàdákà lẹ́yìn ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ìrìn bàtàbà ó. so ọlọ́run bá ń fi èṣù ṣe kí ni o imtihan ìgbìdánwò àní mẹjọ ní mọ́rin nu wa àní mẹjọ ní mọ́rin ṣùgbọ́n ìwọ tó bá lè ní azimu tẹ̀sùdé kò sí ẹni náà tó bẹ̀ ṣe nǹkan láyé tó bẹ̀ ṣe sọ́dá kọ̀ nísìn tí o ti mú owó ìdání báyìí kéèyàn bèbè ṣe ni o tí ilẹ̀ bá yẹ sú tílẹ̀ sú ẹ wọ́n fi ah ẹ wò ten thousand mo ní máa fún ẹni tó tẹ́lẹ̀ ẹ wò ẹ jẹ́ ẹ jẹ́ seven thousand tó bá ti di pé tọ́jú ọmọ mi ti ń bù sí i ẹ rí pé kíní ọmọ yí padà wọ́n yọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run bá níjọ́ kan ó kírun tán báyìí ó sì sáré wọlé lọ àṣàbà wọn dàbí ànábì ò kì í kírun tán kó sáré wọlé lọ kí ló ń ṣẹlẹ̀ ànábì wa sọ wa jáde padà wá wá ní pé èyí ah, ṣe báyìí kẹ ẹ sáré wọlé nígbà tí ẹ bá kírun tán ah, òjíṣẹ́ ọlọ́run bá wọ́n gbé zaka góòdì kan wọ́n gbé wá mo dẹ̀ ń bẹ̀rù wípé kémi àti sàká góòdì yẹn ó jọ sùn títí tílẹ̀ ó fi mọ́ bí mo ti wá ń kírun lọ ọkàn mi ti ta síbi góòdì yẹn pé àmọ́ ah, tí ìpín sàká yìí ilẹ̀ mà ti sùn téèyàn bá ilé sùn so ìkẹ́ bí ó máa lọ dé ó wá ní mo wá lọ bá mo ti wá pe ẹnìkan pé lọ pin fẹlẹ lọ fẹlẹ tiẹ lọ fẹlẹ mo ti wá ha gbogbo ẹ tán nísìn ọkàn mi ti wá fúyẹ́ mo fi wá sí ìyá padà wá. góòdì sàká tí wọ́n gbé wá nù òṣìṣẹ́ ọlọ́run ọba nìyẹn o tó wò pé téèyàn bá yẹ sùn pẹ̀lú nǹkan márùn sẹ́gbẹ́ ọkọ̀ ti máa wá pé ah ibi wọn náà ló lórí gbogbo wọn ṣé wọn gbé gbòdì yìí ṣé òní ìwọ òní jẹun ní àbáyáwó rẹ ṣé wọn wá sí yàn díẹ̀ ni <laughs> ẹ ṣé olóbi jẹ́ gbé gbogbo dáwọ́ bẹ́ẹ̀ ṣe ní dáadáa wọ́n ní ká tètè máa ṣe ìmọ̀ ọmọ nira tó bá wọn bẹ́ẹ̀ ṣe nǹkan tètè lọ́ọ́ ṣe èṣù ó dínkù ìmtìhánù ni yóò dínkù bẹ́ẹ̀ bá ti ń pẹ́ sí bẹ́ẹ̀ ni gíní yóò ti máa yin jẹ bá ti ń pẹ́ sí bẹ́ẹ̀ ni yóò ti máa yin jẹ wọ́n ní àwọn ẹgbẹ́ bá sáré ṣe eléyìí ti kú bẹ̀rù èṣù lọ́wọ́ mi ṣe ń ti hànú fún wa láti lè máa fi chẹ́kì ìmánì wa ẹ bá tí wọ́n lé wọn lè máa maintain ọlọ́run á dára jura wa lọ àṣekínni o a ní akin jura wa lọ ẹlòmíì ní akin dáadáa ẹlòmíì ó sì lákin rọ́nà ti fi lọ ìyàwó ìyàwó fi lọ kẹ̀kẹ́ báyìí tó máa gbé ọ̀rọ̀ kalẹ̀ báyìí <laughs> so gbogbo akiri ọ̀nà lélẹ̀ ni <laughs> so ìgbẹ́gbẹ́ nínú ibi tó yẹ̀sùn máa gbà wọlé àdùn àwọn obìnrin wà bẹ́ẹ̀ so àwọn tí wọn bí àbá sọ̀rọ̀ pé owó kan wà lọ́wọ́ èèyàn kí ẹ̀ sọ pé nìkan ló ní so ọ̀tọ̀ ni bí wọ́n tó máa sọ <laughs> so ọ̀tọ̀ ni bí wọ́n máa sọ yóò ká gbogbo kan tó ní ìdílé lẹ́nu ìsinmi pé so látara bẹ́ẹ̀ ló ti dẹ́ pé èèyàn máa ń sọ́ra ni ìgbádùn àkókò gbogbo nǹkan láti rí ó máa dá kó o mọ̀ sọ pé owó mo gbówó kan wọlé ó máa dá nígbà míì ọlọ́wọ́ kó gbé wọlé ọ̀hún ah, ah, kẹ́ ẹja máa ń dẹ́wọ̀ ayé gidi àgbà tí èsì gbé ni. Ah, so látara bẹ́ẹ̀ ká máa sá fún tí ó bá máa kó bá wa ìntì àánú lọ́wọ́ bá fi kí ni o ló fi ṣe ìtọ́nù ló fi ṣe fún wa lọ́wọ́ fi sọ fún ádámọ̀ wípé ọ̀tá ló jẹ́ ó ọ̀tá rẹ ló jẹ́ ọ̀tá ìyàwó rẹ ló jẹ́ nam. ọlọ́run wa ní kò gbọ́dọ̀ lẹ́yìn méjèèjì jáde nú àlìjànnà o kò gbọ́dọ̀ lẹ́yìn méjèèjì jáde nú àlìjànnà o ọlọ́run wa rẹ̀ bẹ́ẹ̀ torí pé ìdúnwọ̀n ọmọ wa nìyẹn pé yóò fẹ́ lé jáde kó nú àlìjànnà ọlọ́run kẹ́mi ṣàpèjúwe fún wa ni o àlìjẹ́nà yẹn náà la fẹ́ yìí o àwọn kan lé èṣù òní jẹ́ ọwọ́ ní àlìjẹ́nà yẹn o so ọ̀rọ̀ pé méje sùn ò lé ọ kúrò níbi pópó ọlẹ́ wà àlìjẹ́nà ọlọ́run bẹ́ẹ̀ fi mú ọlọ́run tó náà bá ní kí n kẹ́kọ̀ọ́ sẹ̀ sáwọn àná bí ọlọ́run bẹ́ẹ̀ fi kọ́ àlẹ́ kọ́ ni èṣù náà ni gbogbo jẹ́ ìyọnu àlìjẹ́nà tààrẹ̀ jẹ́ ọwọ́ ní àlìjẹ́nà èṣù ni kò ní bẹ́ẹ̀ ọlọ́run bá máa rán rẹ̀ pé ọlọ́run máa máa sọ bẹ́ẹ̀ fáwọn àgbẹ̀ méje ọlọ́run wa fi ń bá àwọn yìí ni àwa níbi sọ fún ẹ méje kọ́ bá wa pé ká má fi wà lìjẹ́ ńlá. méje ilé ọ kó nu àlìjẹ́nnà fàtẹ́síkọ́ tí ádámà ó níwọ̀n àbá tẹ́síkọ́ òun náà ní pé kó o má bàa máa wàhálà ilé ayé kiri so gbogbo wàhálà ń bẹ níbi tó padà lọ bọ́ sí tó bá kó lálìjà náà ṣùgbọ́n tí ó wá gbé ó kú èṣù wa kó bá oúnjẹ tẹ́síkọ́ tiẹ̀ oríbu ayáre nìyẹn oríbu tí ó máa bá lọ nìyẹn tùmọ̀ tí ádámà ó mọ níwọ̀n bá onígbé ọlọ́run ní pé ní tí ó para sọ́ọ́dì ni pé tẹ́síkọ́ ó máa wàhálà ilé ayé káàkiri ó jẹ́ pé gbogbo àwọn tí ò tẹ̀lé tọ́lọ́ náà láyé kò sí ni ẹ máa rí wọn báyìí wàhálà alẹ́ ayé ni wọ́n fẹ́ pa wọn. ẹni tó bá tẹ̀lé tọlọ́run so aláàbí bíkìrì láàyè tẹ̀tùmá iná kòló ọkàn rẹ̀ ó balẹ̀ bí bá ti wá tẹ̀lé tọlọ́run ọba sí ni wọ́n ọba bẹ́ẹ̀ náà ni ọkàn rẹ̀ ó ti balẹ̀ mọ́. ẹjọ́ wa tẹ̀lé tọlọ́run bí ó ti máa dààmú náà ni bí ó ti máa wàhálà kiri ni. so látara bẹ́ẹ̀ ká gbìyànjú ọlọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní látara ádámà ká gbìyànjú ká náà kó má kó bá wa ká ní determination dáadáa ọlọ́mọṣẹ́ sàánú ẹnì kọ̀ọ̀kan wa ìta gbọ́gbọ́n ìjọ sí wa láǹfààní ọlọ́jọ́ wúlò fún wa. subhanaka wa bihamdi ashhadu an la ila ila ant astaghfiruka wa atubu ilayk.